رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السابعة والخمسين بعد المئة من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون من آيات آية. رمى بلدا أنفواني روي كان النبي محمد صلى الله عليه وآله وسلم يتركني آيات سواجه النبي موسى عليه السلام ọbẹ̀ lọ́n ọbẹ̀ lọ́n ìyẹn nínú àyà kẹrìndínlọ́gọ́jọ nínú suratul A'raf anabi musa bẹ̀ lọ́n oníkọ́lọ́wọ́n ọba kó ṣe dáadáa fáwọn láyé kó tún ṣe dáadáa fáwọn lálùkìyàmà torí pé àwa o àti sẹ́rí padà sọ́dọ̀ ọwọ́ ọlọ́run àtúbà. So ọlọ́run bá wa dáhùn òní àdábì usibu bihi man asha ìyà tí ń bẹ lọ́dọ̀ mi ẹni tó bá wù mí wọ́n máa fi jẹ wa rahmati wasi'at kulla shay ṣùgbọ́n ìkẹ́ tí ń bẹ lọ́dọ̀ mi ó gbogbo nǹkan fasaktubuha lilladhina yattaqun bó ti ṣe wá kárí gbogbo nǹkan o àwọn ẹni tí ń páyè mi ọlọ́run ni màá fún un àwọn ni màá kọ àkọọ́lẹ̀ rẹ̀ fún wọ́n ètò ní sẹ́kẹ́ àwọn ẹni tí wọ́n sì ń yọ zaka yàtọ̀ sí pé wọ́n ń pààyàn ọlọ́wọ́n yọ zaka walladhina hum bi ayatina yu'minun àwọn ẹni tí wọ́n gba àwọn àyàwó ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bá wá tẹ̀síwájú pẹ̀lú ìròyìn àwọn èèyàn tó ṣe é pé wọ́n rí kí ọlọ́run ó ní alladhina yattabi'una ar àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n ń tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ọ̀kan ni nínú àwọn àyà èyí tí ń fi èèyàn lọ́kàn balẹ̀ lórí pé kò sí ìfòyà kò sì sí ìbẹ̀rù fún mùsùlùmí àwọn ni wọ́n ní dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run nítorí pé àwọn ń tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run aṣíwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam arọ́sọ́lù ni ríran lọ́lọ́wọ́n bá ránṣẹ́ níṣẹ́ ń jẹ́ arọ́sọ́lù anabi yìí ni nítorí pé ọlọ́run rán màláíkà sí níṣẹ́ ń jẹ́ anabi ó wá di arọ́sọ́lù nígbà tó lọ ní fi rán màláíkà ọ jẹ́ tọ́lọ́mbà rán màláíkà sí yàn èèyàn di ànábì tọlọmọba wa ni ìta àfihàn màlẹ́kà sí ọ̀hún jẹ́ fáwọn èèyàn ó di kíni ar-rasul torí rẹ̀ èèyàn ò lè jẹ́ rasul àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì torí ẹ̀ gbogbo ẹni tó bá ti pè ní ar-rasul nabiyun rasulu ni ànábì ni ìránṣẹ́ sí àwọn ẹni tó ń tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run ànábì Muhammad. صلى الله عليه وآله وسلم الأمي Ànábì tó ṣe pé nínú ròyìn rẹ̀ oníkókó máa kọ kò sì máa kà nínú ròyìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam aláìmáa kọ aláìmáa kà ṣe eléyìí àpọ́nlé ńlá ni fún Ànábì sallallahu alayhi wa sallam pẹ́ni tí wọ́n máa kọ tí wọ́n máa kà náà lọ́lọ́run sì fún ni adúró alukur'ani ọdájú pé kì í sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní. a sì ti sọ pé eléyìí ṣe nǹkan téèyàn wá lè gùn lé kó fi mọ́kànjú mẹ́kọ̀ọ́ kó náà má máa kọ́kọ́ má máa ká bọ́ọ̀lù ti rí ọ̀hún ni mo fi jọ anabi muhammadu ní rárá ọ̀kan àbùkù ó sì àbùkù kan torí ẹ̀ a gbọ́dọ̀ wá ìmọ̀. islam kọ́ wa wípé ká wá mà àwọn ẹni tó ń tẹ̀lé ar-rasul ìránṣẹ́ ọlọ́run anabi anabi muhammed sallallahu alayhi wa sallam al-ummi aláìmọ̀ akọ̀ màákà. الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل èyí tó ṣe pé àkọọ́lẹ̀ nípa rẹ̀ wọ́n rí ọ̀nbẹ́ńbẹ́ lọ́dọ̀ wọn nínú tòwúrátà àti ìnjílá ọ̀nbẹ́ nínú májẹ̀mú láéláé ó tuntun wà nínú májẹ̀mú tuntun ọ̀rọ̀ nípa anabi muhammed sallallahu alayhi wa sallam kò tiẹ̀ sànàbì náà tọ́lọ̀ ò ti sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam fún. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين gbogbo àwọn anabi pátá lọ́lọ́run ti bá dá májẹ̀mú yìí pé ńgbà tí mo fún yín ní tírà tí mo sì fún yín ní ọgbọ́n tó dópin tí mo ṣe yín ní ìránṣẹ́ mi tànàbí mi bá wá dé ànábì gbẹ̀yìn tó jẹ́ olùjẹ́rìí òdodo sí ní tẹ́ǹ pèpè sí tó sì jẹ́ olùjẹ́rìí òdodo fẹ́yìn náà ṣé gbàgbọ́ abẹ́ẹ̀ ní gbàgbọ́ ṣé ìránṣẹ́ abẹ́ẹ̀ ní ìránṣẹ́ wọn làwọn gbàgbọ́ àwọn ó sì ìránṣẹ́ ìyẹn ni pé àwọn èèyàn kì í wà kí wọ́n ga wọn má lẹni tó ga ju gbogbo wọn lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbogbo ránṣẹ́ ló ga ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam ga ju gbogbo wọn lọ. ọlọ́run wa ń sọ fún wọn pé tí anabi bá bọ̀ ọ láyé anabi muhammed tó bá bá wọ anabi adam láyé sọ́ọ̀gbà gbọ́ ó sì ránṣẹ́ tó bá bá wọ anabi ibrahim láyé aleyhi salam sọ́ọ̀gbà gbọ́ sọ́ọ̀ránṣẹ́. So tọba bá ìwà anabi musa láyé sọ gbàgbọ́ sọ̀ràn sí tọba bá ìwà isa láyé sọ gbàgbọ́ sọ̀ràn sí zakariya yahya ishaq yaqub ismail aliyasa gbogbo àwọn anabi yìí pátápátá sí tí anabi muhammad sallallahu alayhi wa sallam bá bá èyí yòówù nínú yín láyé ṣé gbàgbọ́ sẹ́ràn sí gbogbo wọn ni bẹ́ẹ̀ ni tọba fi bá wa láyé títí dé rẹ̀ bá sojú wa á gbàgbọ́ á sì ràn sí sẹ́ńtẹ́ wíyùn ṣe é fọwọ́ sí abẹ́ fọwọ́ sí wọn ni bẹ́ẹ̀ ni àgbà bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́rìí o èmi náà ń bẹ pẹ̀lú yín nínú ẹni tó jẹ́rìí sí ń tẹ̀ wí. faman tawalla ba'da dhalika fa ulaika humul fasiqun ẹni tó bá wá ní májẹ̀mú tó ń dá yìí òun kúrò nídìí rẹ̀ òun ò ṣe má ọlọ́ọ̀ni àwọn eléyàn ní pòkì àsìmọ̀kọ́ àwọn anábì ọlọ́ọ̀ wọn kúrò á ń bọ̀sibọ̀si pé wọ́n di òkè torí rẹ̀ àkọọ́lẹ̀ nípa anabi sallallahu alaihi wasallam tún bẹ nínú àwọn tírà àwọn anabi tó ti síwájú kò tí ẹsẹ nìkan nínú wọn àyàfi kọjá ikú ti sọ fún àwọn àjọ rẹ̀ sílẹ̀ nípa bọlọ wọn bọ ọ̀ràn anabi tọlọ ń sọ fún pé ìwọ gan alára tí muhammad sallallahu alaihi wasallam bá bọ ọláyọ gbọ́dọ̀ gbàgbọ́ tí kò ní wàá sọ fún àwọn èèyàn rẹ̀ tó náà sì ti gbà ikú wọn gbàgbọ́ wọn sì ti pa àwọn èèyàn wọn láṣẹ pé àyíbá bá bá ìròyìn tí wọ́n sì tọ́lọ̀ fi ròyìn anabi sallallahu alayhi wa sallam nínú tawrata àti injil ó ń bẹ́ẹ̀ nù àwọn tíra yẹn àwọn olùmọ̀ àwọn wọn mà àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú wọn kò pamọ́ wọn gẹ́gẹ́ bí imaamu ahmed bó ti ṣe sọ nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ tó gbà wá láti ọ̀dọ̀ arákùnrin kan nínú àwọn aróko lárúbáwá ó ní mo kó ọjà wá sí madina o mo kó ọjà wá sí madina fún títà láyé anabi muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn tí mo wá tajà mi tán mo wá ní mo búra pé màá ṣe agbára láti pàdé ọkùnrin tí ó ń pera rẹ̀ ní ìránṣẹ́ ọlọ́yin màá sì gbìyànjú láti gbọ́ ní tí n bá ń bá àwọn èèyàn sọ. ó ní ibi tí mò ń ti ń lọ mo bá bára mi láàrin Abubakar àti Umar tí wọ́n rìn lọ èmi náà bá tẹ̀lé wọn mo ń tọ̀ wọ́n bọ̀ lẹ́yìn títí wọ́n fi dé ọ̀dọ̀ ẹnìkan nínú àwọn Yahudi ìgbà tán dọ́dọ̀ rẹ̀ bá kó tú ìwé Tàwùrátà sílẹ̀ tí ń ṣàyẹ̀wò nínú rẹ̀ májàmú láéláé ó ń kà á láti fi parunu ara rẹ̀ rẹ́ lórí ọmọdékùnrin rẹ̀ kan tó ṣe láìsí ó sì ń ròyìn ọmọ rẹ̀ yìí nínú àwọn ọmọ tó rẹwà jù ọmọ tó dáa jù lọ wà. anabi muhammad sallallahu alayhi wa sallam ó wá yahudi nígbà abubakar àti umar tó ń lọ wọ́n lọ ẹnìkan dúró lọ́tún ẹnìkan dúró lọ́sí anabi sallallahu alaihi wasallam ní larubá ìtẹ̀lé wọn anabi wa sọ ike unshiduka billadhi anzala at-tawrah mò ń fi ọlọ́wọ́n ba tó sọ tawrah àtàkàlẹ̀ bíọ́ hal tajidu fi kitabika dha sifati wa makhraji ṣé àkọọ́lẹ̀ kan wá sí nínú tírà yẹn nípa èèyàn kan tó ṣe pé ìròyìn mi ni ìròyìn rẹ̀ bí mo sì ti ṣe rí yìí lọ́lọ́ ń sọ nípa rẹ̀ faqala bi ra'sihi wọ́n ní arákùnrin yìí bá forí rẹ̀ sọ pé ó forí rẹ̀ sọ ṣàpèjúwe pé rárá o kò sí mẹ́ faqala ibnuhu ọmọ rẹ̀ wá sọ pé ay walidi wá bàbá mi o unzila at-Tawrah ah walladhi anzala at-Tawrah ọmọ rẹ ní walladhi anzala at-taura mo fi ọlọ́wọ́n bá tó sọ tawura àtàkálẹ̀ mo fi búra o inna lanajidu fi kitabina sifataka wa makhrajaka mo fi ọlọ́wọ́n búra pé ròyìn rẹ ń bẹ nù àtà pé o ṣe gan ọlọ́run sọ fún wa bàbá ń parọ́ ọmọ ń sòótọ́ ọmọ ń sòdodo bàbá ń fẹnu wa rọ́ọ̀fù bàbá ti súnmọ́ sàárì ní bọ́mọ èèyàn ṣe máa wò pàgbàlagbà ní ọ̀kọ́ kù tó ń ti pé kú máa pọ ọmọdé kó tó pàgbàlagbà bàbá ọ̀daràn kò tinú láti parọ́ ẹ̀sìn òkúta àgbàlagbà bá ti ń parọ́ wọ́n máa jábọ̀ ni àgbàlagbà bá fi parọ́ kàtà máa kárọ́ máa lẹ́nu bọ́sù ẹgbẹ̀rún òdodo lẹ́yìn rẹ̀ gẹ́ẹ́ bàbá òpùrọ̀ ẹ̀ wò wọ́n máa ní ọmọ òpùrọ̀ kọ́dá o àmọ́ bàbá òpùrọ̀ òbùrùjù sọmọ ké ó bímọ náà ṣe ń pè ń bàbà àbọ̀ wà ń pẹ́ ntàtà lè kó ti bímọ bí ò tiẹ̀ lọ́mọ náà ṣe ń pè ń bàbà so gbogbo àwọn tó bá ń kà fún bàbà àbáwọn tó bí gangan tó bá sọ pé òkúrọ̀ bàbá rẹ̀ sẹ́mi kó àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wulẹ̀ àwọn tó náà bá ti mọ̀ kó kúrọ̀ bàbá ẹ ẹ kí ló fẹ́ ṣe sí ti dára torí ẹ ọmọ ni òun fọlọ́ntọ́sọ tòrátà búra pé ìròyìn rẹ̀ ń bẹ́nu tòrátà wa inni ashhadu an la ilaha illallah èmi tiẹ̀ jẹ́rìí pé kò sí ọba mi tó tọ́ láti lòdòdó jọ́sìn fún àfi allah wa ashhadu annaka rasulullah mo tún jẹ́rìí kó jùṣe ọlọ́run bá yẹn ìbéèrè ó sì sábà bí rere fọmọ ọmọ gba islam tí wọn bá béèrè nǹkan ṣe bá mọ òun náà màánú kò lè wí jáde látàrí ìbéèrè kò tí sí nǹkan kan láwàá wí lónìí àfi kémi ọgbà islam faqal anabi wa ni aqimu yahudi an akhikum wípé yahudi yìí o ẹ lè jìnnà sí ọmọ ìyá yín mùsùlùmí yìí o yẹn bàbá ẹ lé òun jìnnà sí ọmọ rẹ̀ tó ti di mùsùlùmí lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam ọmọ tí ń sàárẹ̀ lọ́wọ́ tí bàbá yìí ń ka Tawrata sí tí bàbá yìí ń ka tàwùrátà sí lára òun ló sọ pé ìròyìn rẹ̀ ń bẹ nu tàwùrátà òun ò sì fẹ́ kú lórí Yẹ̀húdíyà torí ńgbà tí bàbá òun parọ́ yìí òun sọ òdodo ń tòun ìròyìn rẹ̀ ń bẹ nu tàwùrátà ẹ̀wá yóò èmi tiẹ̀ wá gbàgbọ́ pé ashhadu an la ilaha illallah wa annaka rasulullah ẹ̀yìn rẹ̀ lọ́mọ bá kú anabini ẹlẹ́ ó sì yà á lẹ́ẹ̀kan náà bàbá ti lọ lọ́tọ̀ ọmọ lọ lọ́tọ̀ ibi ire lọ́mọ lọ tọ́ eléyìí ó fi hàn pé ìròyìn anábì sallallahu alayhi ó ń bẹ nù àwọn tíra yẹn. tó àwọn ìròyìn tó wá àwọn máa ń túmọ̀ rẹ̀ lóríṣiríṣi ìtumọ̀ ni olùtùnú nínú Yorùbá wọn nínú eh, bíbélì wọn lò lùtùnú tó lùtùnú náà bá dé ká ló lùtùnú wọn lè sọ pé eh, darandaran kan ló lùtùnú wàrà nítagbà lérò pẹ̀lú rẹ̀ lànàbì Muhammad sallallahu alayhi wa sallam torí wọn ní yóò gbé ibi tí òkè sálà tó wà bẹ́ẹ̀ náà nù bíbélì wọn sálà sálà Madina làpàtà ẹ̀ wà kò sí mbòmí tó gbogbo ẹ wọn máa yín lọ́rùn wọn máa yín lọ́rùn kékeré sóhun kékeré ní kí lọ wá débẹ̀ tó ń torí wọn fẹ́ gba anabi muhammed sallallahu alayhi wa sallam torí náà ni alhamdulilah a rí àwọn tó padà gba islam àwọn tó gba islam tó yẹ kí wọn kọ tírà kí ló dé táwọn fi gba islam bí professor kan ọgbà islam so ó wá kọ kan ó ní muhammadun sallallahu alayhi wa alihi wa sallam fil kitab al muqaddas bí anabi sallallahu alayhi wa sallam in the holy book àlàyé anabi gbogbo gbogbo tó wà ní bíbélì àti tòwúrátà gbogbo ẹ̀ ló kó jáde ìwé yẹn sì wà so ẹ bọ tẹ àìmọye àwọn àmì àìmọye àpẹẹrẹ náà wọ́n rí wọn nígbàgbọ́ náà ni wọ́n nígbàgbọ́ so eléyìí ò túmọ̀ sí kíkẹ́ wa lọ́ọ́ máa ka bíbélì o nílẹ̀ bẹ́ẹ̀ bìsẹ̀ ìtumọ̀ sí kọ́ lọ jókòó ti tòwúrọ̀ àtà pé wọn náà fẹ́ yọ àwọn àyè yẹn ewu mélòó ló ti manual Quran tó mùsùlùmí ò bùkátà gbogbo eléyìí ọba àmà nípa bíbélì kọ́ ọmọ nípa mẹ́jẹ̀mú láéláé ìwọ ọmọ kà á láti fi láyé àwọn ẹni tó gbàgbọ́ ni pé ń tẹ̀ ń ṣe òpòsọ́nà ń bẹ ìsìláàmù lọ́nà àmọ́ kí a sọ pé gbé bíbélì wá mọ́sálásí àbí tòwúrátà wá mọ́sálásí àbí sàbúrò wá mọ́sálásí rárá o kí la fẹ́ fi sí kí la fẹ́ fi sí òní ẹ àwọn ọ̀rọ̀ pọ́nu bíbélì tó takora wọn àwọn lọ́lọ́ kà fún sọmọ pé àwọn ò ní kà débẹ̀ wọ́n wàá kà fún wọn pé ẹsẹ̀ bí báyìí orí báyìí ẹsẹ̀ báyìí ọ̀yà ẹtú sí orí báyìí ẹsẹ̀ báyìí báyìí wí kọ́ sọ pé ẹsẹ̀ inú Jòhánù ọ̀yà ẹtú sí inú Mátíù ọ̀rọ̀ kan náà wọ́n sọ àbí sọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ kan náà bó wà ní gbogbo ẹsẹ̀ yàtọ̀ síra wọn àwọn náà wà á ronú sí i ẹni tọ́lọ̀ ń bá fẹ́ fi mọ̀ nánú wọn ah, ṣé ọ̀rọ̀ ọlọ́ọ̀ náà ní sìn wọn à ń kanra wọn lágbo báyìí ẹlòmínú wọn lé pé ah ẹ dákun ẹ mẹ́jẹ̀ á lọ lágùn abẹ yẹn o kọ́mọ̀ sí pé èṣù ló dẹ̀ fẹ́ dáwọ́ tẹ ọ̀kàn yín so oníkálukú ò rí tiẹ̀ wí but nínú bẹ́ẹ̀ àwọn ẹni tí ń gba islam gba islam kí ló dé tó fi jẹ́ pé àwọn èéfì kún lukùn pẹ̀lú àwọn mùsùlùmí torí pé ọlọ́run ni gbogbo wa fẹ́ la fẹ́ sìn ọlọ́run tọ́jọ́ dá wa la fẹ́ sìn ah, ah, àǹjọ́ máa ń la ọ̀rọ̀ káràkátà yíra wa a máa ń la ọ̀rọ̀ bá gbáyé gbádùn yíra wa. báwo wá lọ̀rọ̀ ìbùpadà sí wa kò sẹ́nìkan tó fẹ́ jí àkọlọ́mọ́sí wa lẹ́nu ìyá àwọn yìí ká máa ní ìfikùnlukùn lórí pé ah, nǹkan báyìí báyìí tẹ̀ ń sọ ó náà ní kò dáa ó ní òsè ṣe déédéé kẹ́yìn wa sọ fáwọn mùsùlùmí a sì lè láyé yín ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀rí tó ṣe pé àwọn náà ní nǹkan wọ̀nyẹn rọ̀ máa á lè láyé yín ó wá yé kò yé o eléyìí wọn wọ lọ́nà tọ àwọn náà sì lè sọ fún yín pé àwọn nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí tẹ́yìn náà ń wí o ó lè léyìn wà pé ò ló sì rí bẹ́ẹ̀ àti pé báwo ni nǹkan báyìí ṣe lè jẹ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà tó ṣe pé ọlọ́run tó dá wa báyìí báyìí báyìí báyìí ló rí i so nǹkan ìfikùnlókun yóò jẹ́ kí gbogbo wa ká tún ní àlékún òye àlékún mọ́lẹ̀ èsì pé kẹ́ ẹ máa bára yín jà kẹ́ ẹ máa díjú máa gbarí síra yín kẹ́ ẹ máa wú síra yín kẹ́ ẹ máa kùn síra yín eléyìí ò túmọ̀ sí pé àwọn èèyàn gbọ́n nítorí pé ibi tọ́lọ̀ wọn bá fáwọn èèyàn ńlá ìtumọ̀ rẹ̀ ní pé yá mi ńlá ìlú níta pè ní mà nìyẹn yá mi nílá ka ìtì ẹ̀kí lò ok kí lẹ rò pé à ń ṣètò ọ̀dà níta wà á rí ni ẹja máa mú lábala lábala ẹyọ kan ni ẹja máa kọ́kọ́ bá lọ náà ẹ̀rí pé ńgbà dábàá ìgbà débì kan ọlọ́run ọba yóò ṣàánú àwọn kan wọn ò rí òye àwọn sọ pé á àwọn dúpẹ́ fọlọ́ níta àwọn ń ṣe yìí o àwọn pàtì àwọn kan sì sọ pé níta àwọn ò kúlé lórí nù oníkálukú ọmọ ìdí tó ń fi tẹ̀síwájú pẹ̀lú tó ń ṣe ìdí tó ń fi pa á. ètò ìṣèjì so nítorí Islam pẹ̀lú àwọn ẹni tó ń ṣẹ̀sìn mi kìí ma ní Islam máa pè wọ́n pé ẹ wá kájà Islam yìí pè wọ́n pé ẹ wá kájà ẹ wá ká lura wa ẹ̀yin ẹbẹ́ wù káwọ̀ ọbẹ̀ wù pé nígbà tí èsì kọ́ wa Allah ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون ọlọ́run ní ẹ̀yin tá a fún ní tírà ẹ̀yin yahudi àtẹ̀yin nasara tàcálẹ̀wò ilé kẹlẹ́mẹ̀tì ń sáwá ẹ̀yin àti àwa ẹ̀ wá kájọ péjọ sídìí gbólóǹkan tó jẹ́ sáwá ìbẹ́yìn náà wọ́n bẹ̀yìn náà kù. tó ṣe dọ́gba láàrin àwa àtẹ̀yìn kò ṣàbòsí sẹ́nìkan nù gbólóhùn yìí ni allah na illallah gbogbogbò wa ti gbà pẹ̀lú ọlọ́run bá ni wa ọlọ́run la gbọ́dọ̀ sìn pé a sìn kankan míì tó yàtọ̀ sọ́lọ̀ ẹ gbé tiyín sórí tébù káwọn náà gbé taa sórí tébù ta nínú wa ní bihi kásì má fi nǹkan kan pẹ̀lú rẹ̀ nínú Awa bẹ́ẹ̀ ṣe róde wa náà nínú wa wa àwa ò ní kankan mi tá a tún pè lẹ́yìn Allah tí o bá yọ Allah o ọlọ́run tó da gbogbo wa níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó da ayé tó dọ̀rùn ọba tí ó pa wa ọba tí ó jí wa ọba tí ń pèsè fún wa ọba tó lè dínà máyà ọba tó lè ní aga ọba tó lè ní akúrú ọba tí ń rọ̀jò ọba tó lè mú kéèyàn mú ọba tó lè mú kọ̀dọ̀ dá ọba tí fúnni lọ́mọ ọba tí èfúnni lọ́mọ ọba tí pani ọba tí lani oníjẹ Allah kí gbogbo wa padà sídìí jíjọ́sìn fún àbí wọn lẹ́lòmíì tó dá ọ ni ẹlòmíì wo lọ dá ọ tí èso ń lọ dé mi ẹlòmíì wo lọ dé mi tí èso ń lọ dá ọ báwo ni ó sì dá wa tí ó jẹ kó nǹkan là àbá lẹ́lòmíì tó tún dá wa ni tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́ni ẹja padà sídìí gbólóhùn a ò sì gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn torí pé ẹlòmíì ò ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un nínú dídá wa táwa gbé nǹkan kan lọ bá nínú ìjọsìn tẹ̀wọ̀n ká bò sínú ọlọ́run dá wa àwa máa sin nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run bá ń pèsè fún wa a máa dúpẹ́ fẹ́ lómii tó yàtọ̀ sí ọlọ́run bá lọ ra mọ́tò fún ọ ẹlòmíì ló ń dúpẹ́ fún ọlọ́run lọ kọ́lé fún ọ okò ẹlòmíì lọ kọ́ sára rẹ̀ kọ́ ló fún ọ àbòsí nìyẹn o àbòsí nìyẹn o ọlọ́run bá ló pèsè iṣẹ́ fún ọ ẹlòmíì ló ń dúpẹ́ fún àbòsí nìyẹn ọlọ́run ló fún ọlọ́mọ ẹlòmíì ló fi ń dúpẹ́ fún a'udhu billah a ò gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ pọ́lọ́wọ́n ba ló dá wa ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́ ń pè so eléyìí ni wọ́n ń pè lábòsí eléyìí ni wọ́n ń pè lẹ́bọ ọba àkun ẹbọ ńlọ́dà ẹbọ ni wọ́n ń pè lábẹ́ òfin torí pé ẹnìkan ò sì ti ń ṣẹbọ tó náà máa sọ pé òun ló ń sin náà wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah apá kan ọ̀gbọ́dọ̀ mú apá kan nínú alọ́lọ́n tí ó máa sìn lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀dá ẹ̀dá tọ́lọ̀ ń dání ẹ̀dá tọ́lọ̀ ń sì dá kò lè dọ́lọ̀ bóòlù ọlọ́run sì dá tó àyípadà tí wọn náà di ẹlẹ́dà kọ̀ọ̀bá làákà ẹ̀ kọ̀ọ̀bá làákà ọmọ ò lè yípadà kó di bàbá bàbá ò sì lè dán gbogbo eléyìí làákà ẹ̀ máa wọn á ní ẹ owó ní sọ ọmọdé bàbá owó ní sọ bàbá dọ́mọ ìsọkúsọ bó wá lọ mọ́sẹ̀ di bàbá ṣé nítorí pé ran bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ á di bàbá àwọn bàbá ń sunkún àmọ́ ríran torí ẹ báwo wá ló ṣe jẹ́ pọ́ ọmọ tó ọlọ́run níjọ́ ìbá gba ọ̀rọ̀ yìí pa gbogbo wa pọ̀ torí pọ́lọ́n lọ́jọ́ dá wa ọlọ́run tó dá wa náà ní gbogbo wa máa sí. èyí ti rí ẹ̀yin ò sí lọ́n nǹkan mìíràn tó yàtọ̀ ẹ̀ àwọn èèyàn pé ẹ̀yin náà máa bọ̀ Wà á máa bá wa sí nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ̀. ẹ̀ tó ó lẹ́ fi làákàyèsí. àwọn ẹni tí ń sin lọ́ọ̀ lónìí nìkan wọn ò máa tọ́ lójúlé lójúlé wọn máa ka ìmọ̀lẹ́kọ̀ àfi kẹ́ ẹ sin lọ́ọ̀ dandan ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń sin nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́ wá ń tọ́ lójúlé lójúlé àfi pé káwọn èèyàn ṣẹbọ sọ́lọ̀ àbà àbà àbà àbòsí pọ̀ àbòsí pọ̀ ẹ fẹ́ sọ àwọn èèyàn dọ́ máa náà ni torí de eléyìí báyìí òfin ọlọ́run ọlọ́run á ní tí wọ́n bá kọ́ ọ táláwọn ò ní sin lọ́nlọ́ nìkan o nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ làwọn máa pè o torí tíra ń bẹ lọ́dọ̀ yín ń bẹ lọ́dọ̀ tiwa náà o kò sí lápọ̀ọ́lẹ̀ nu tíra kankan pọ́lọ̀ ni ẹ máa sin nǹkan mi tó yàtọ̀ sọ tẹ ẹ bá wá pọ̀ láti gbà bẹ́ẹ̀ ọlọ́ni ẹ jẹ́rìí fáwọn mùsùlùmí pé mùsùlùmí làwa mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni kó gbà fàfọ́ lọ́n ọlọ́ni kan ní nǹkan mi tó yàtọ̀ sọ torí ẹ̀ ló ti jẹ́ pé bí islam ṣe rí nu ó lè rí mùsùlùmí tó yẹ pé òun tiẹ̀ olódo burúkú ni òun náà ń ṣẹbọ òun náà ń sóòsà òun náà ń ṣe gbogbo ẹ̀ rubbish nonsense foolish òun lè rí bẹ́ẹ̀ but islam ńkọ́ kò lè di rubbish láéláé kò lè di nonsense láéláé kò lè jẹ́ foolish láéláé nítorí pé ẹ̀sìn islam ẹ̀sìn kásìn náà ló nìkan ni. ya ayyuhan nas u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum olúwa ẹlẹ́dàá yín tó dá yín tó tún dá àwọn ẹni tó ti síwájú yín nìkan oníkẹ́màsì bí islam ṣe rí nu. torí de eléyìí báyìí islam ẹ̀sìn tó lọ́wọ́ bá fi ránṣẹ́ àwọn ẹ̀sìn tó fi ránṣẹ́ fún anabi kọ̀ọ̀kan kò sí kàtọ́ takora wọn nípa pọ́lọ́ nìkan náà nìkẹ́màsì torí ẹ kò sí nǹkan kankan tó tuntun tí islam pè yàn lọ sídìí rẹ̀ nípa kásìlọ́n ló nìkan tẹ̀ẹ̀ní bá nú àwọn tíra mi ọ̀nà tí islam fi sọ pé àṣẹ̀sì ó lè yàtọ̀ sí tó wà nínú àwọn tíra àtàwọn míì ṣùgbọ́n kò sánàbì kan o tọ́lọ̀ wọn bá rán tó náà máa ṣe sọ̀láàtì tá à ń ṣe yìí wọ́n ń ṣe sọ̀láàtì wọ́n ń ṣe rúkú wọ́n forí kalẹ̀ bẹ́ẹ̀ la Kùránì sọ fún wa gbogbo wọn ṣùgbọ́n ṣé wákàtí márùn-ún làwọn náà fi ń ṣe eléyìí nǹkan mìíràn àwọn anabi yọ ọlọ́run tó sọ fún agbọ́n wọn yọ zakat tó alhamdulilayi ó sì tún fi yé wa nú alukur'an pé asiyamu gata ń sẹ́nu ramadan kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bó ti ṣe ṣe lọ́rùn yẹn lórí àwọn ẹni tó ti ṣíwájú yẹn fẹlẹ́ yìí túmọ̀ sí pé ó ń bẹ lákọọ́lẹ̀ nínú àwọn tíra yẹn ṣùgbọ́n wọ́n gbé pamọ́ fúnra wọn ni ara wọn ni wọ́n ṣe o ara wọn ni wọ́n ṣe o ọwa nínú àwọn ìgbàwọ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Hisham ibn al-As al-Amawi ó ní aràn mi èmi àtàrọkùnrin mi lọ bẹ Hirakl ọba alẹ Róòmù anabi sallallahu alayhi wa sallam ọrin mi àtàràkùnrin mi lọ bá hirakul ọba alẹ rome nad'uhu ila islam iṣẹ́ tánàbí fi ràn wá oníkà pé lọ sí di ẹsìn islam abagbera à ń lọ títí tààfidé Ghawtata Dimashq ẹ̀ bá ti wọ ìlú Dimashq asọ̀kalẹ̀ sí di àpáta kan asọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ arákùnrin kan tó ń jẹ́ Jabala ọmọ al-Ayham al-Ghassani awọlé lọba abá lórí ibùsùn rẹ̀ ọwọ aràn ìránṣẹ́ rẹ̀ kan sí wa aràn ìránṣẹ́ kan sí ipa fẹ́ bá sọ̀rọ̀. ó lóun lè bá wa sọ̀rọ̀ níta bá fẹ́ sọ ká sọ fún ránṣẹ́ yẹn ẹ ò gbéraga níta bá fẹ́ sọ ẹ sọ fún mi. àwọn wa ni àfi ọlọ́wọ́n bá búra o ìpè ránṣẹ́ tó rán òǹkọ́ la bá sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n rán wa sí ọba gangan ọba ilẹ̀ Rome tí ọba gbà fún wa á sọ̀rọ̀ tí o bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ò lè bá ìránṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ ìránṣẹ́ ìpadà lọ́ba ó sì sọ fún un gbàtọ́ gbọ́ bẹ́ẹ̀ oníkà wọlé ó ní ẹ̀sọ́ tẹ́ bá fẹ́ sọ Hisham ọmọ Aas ó sì bá sọ̀rọ̀ ó pè sẹ́sìn Islam àwọn gba lẹ́ni tó wọ aṣọ dúdú Hisham wá sọ fún yín pé ewu lásán tó wọ̀ sọ́rùn yìí ó ní mo wọ̀ ọ́ sọ́rùn mo sì ti búra pé ní bọ́ aṣọ yìí kúrò lọ́rùn ní ní bọ́ kúrò lọ́rùn títí tí ń fi lé yín kúrò nílẹ̀ Ṣam tí ń fi lé ẹ̀yin mùsùlùmí wọ̀nyí kúrò nílẹ̀ Ṣam. àwa ni àyè tó jókòó sí yìí ń kọ́ àwa náà fi Ọlọ́hun bá búra o a fi Ọlọ́hun bá búra pé a gbà lọ́wọ́ rẹ̀ náà ni. àwọn mùsùlùmí Allah imani wọn bá ọba yẹn sọrọ bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ pé ẹnìkan kan sọ̀rọ̀ ti yàgbé ara imani ni ò sí wọn sọ fún níbi títí ń fọlá pé ìwọ òní òní bẹ́ẹ̀ wù tó ọ̀wọ̀ sọ́run àti lé àwa mùsùlùmí kò ń fi yọ pé ibi tó o jókòó gbogbo ìjọba rẹ yìí á àti wípé ìjọba ọba ńlá tó fi yín jọba ọba Róòmù gágágágá torí bí gọ́vnà lásán lélẹ́yìí ẹni tó fi yín jọba àwọn tọ́lọ́ wọn bàbá fẹ́ àgbọ̀n náà. أخبرنا بذلك نبينا محمد صلى الله عليه وآله وسلم النبي محمد صلى الله عليه وسلم ló ti fún wa rò pé nta ntọ́ lọ́wọ́ fún wa sí i ó kéré nù tá a sì. قال ó ní lastum bihim ó ní kìí sẹ́yìn lẹ́ni tí ó gba ìlú tí ó gba ìlú mọ́ wa lọ́wọ́ tí ó sì lé ọba wa ńlá dànù ó ní àwọn ẹni tí ó gba ìlú wa tí ó sì lé ọba ńlá dànù hum qawmun yasumuna bin nahar àwọn làwọn tó ṣe pé gbogbo ọ̀sán tí wọ́n máa ń gbààwẹ̀ ni wa yaqumuna bil layl wọ́n sì máa fòrú sẹ́sìn fọlọ́ ó dìde tó ṣe sọ́láàtì fa kayfa sawmukum yẹn kó ti rí àkọọ́lẹ̀ nínú ìwé tó wà lọ́dọ̀ wọn taurat wípé àwọn ẹni tó wù àwọn ìjọba àwọn yẹn wọ́n jẹ́ àwọn ẹnìkan tó yẹ pé ọ̀sán wọn gbà wẹ̀ tílẹ̀ bá sùn wọ́n máa tún sẹ́sìn fọlọ́ kìyàmù lẹ̀ tẹ̀wọ̀n àwọn tí èsè mùsùlùmí ó ní iye wákàtí wákàtí lè gbé wá choose the total of hours you preserve yourself three hours tó fi ní jẹun àwẹ̀ náà abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹlòmíín sọ no ọ̀sùnmọ̀ àní sẹ́mẹ̀k òun gba àwẹ̀ májẹ̀já ìjẹran kò sí ní jẹjà ẹlòmíín sọ pé àwẹ̀ tó ń gbà o àwẹ̀ mọ́làbẹ̀ ni yóò máa sàn ẹ̀ bá ní torí pé àwẹ̀ táwọn nù ṣùgbọ́n àwọn rí kánú wẹ àwọn báwọn ẹni tí wọ́n gba ìjọba àwọn yìí máa wọn lọ́wọ́ àwọn là ń pé throughout the day àwọn wà nù àwẹ̀ àwẹ̀ tí wọ́n nù and gbogbo òru wọ́n máa dúró sẹ̀sìn fọlọ́ ni bóòlù àwẹ̀ tí ń ṣe rí kálíbà àmọ́ bọ́yá ẹ̀yìn náà ni wọ́n ti sọ fún wa parẹ́ sẹ́mi ọ̀pọ̀rọ̀ pànàbí ń bẹ lákọ́ọ́lẹ̀ nù àwọn tíra tó síwájú là ń sọ báwo làwẹ̀ tí ń ṣe rí ó ní la bá fún nírò wọ́n ní ojú rẹ̀ bá dúdú wá ẹ àwọn ni o àwọn tá a kà lọ òkè ẹ ń fọsán gbá rẹ bàbá tó di lóru ẹ ń sẹ kìyàmù lẹ́yìn torí ọlọmọsà amúnáfíkì àdínì o kìyàmù lẹ́yìn ti sọnù mẹlòmíì lọ ti pẹ́ o rọmọdọ́nà dì gan wò dé mọ́sálásí o tó a sì sọ láti lè ṣáà ní ó túlẹ̀ o ẹlòmíì tẹ wá sí sọ láti lè ṣáà pọ́nmọ́bà àti pé báyà ń rò ohun òun ò ṣe sọ láti tarawih ara ẹ̀ ló ṣe tọ́ wọn lójú rẹ̀ bá tún dúdú fọ̀kọ́ lọ kó mú ọ ní ẹ̀dùdú ẹ̀dùdú ẹ̀dùdú àwọn bá dìde lọ́ba wa fi ẹnìkan lé wa àfi wa lọ bá ọba Róòmù gangan fúnra ara rẹ̀ bí kọjá pé lọ bá empire kéèyàn dìde kọ́ lọ bá ọba Róòmù Róòmù gbà yẹn àwọn ló ń àwọn lálágbára àkọ́kọ́ láyé. La àwọn alágbára tó sì kejì láyé àwọn náà làwọn Persian àwọn Faris àwọn ẹ̀yà àwọn Iran yẹn àwọn alágbára tó sì kejì láyé bí ká máa sọ̀rọ̀ Amẹ́ríkà àti USSR kótó dìpọ́ náà wó so bẹ́ẹ̀ làwọn rí láyé jọ Islam ibi tó ti kí ni Islam ti máa mú kì í ṣe pé nǹkan tó kéré gbogbo ìjọba yun Islam gbé owó bọ̀wọ̀ Islam

ẹ lè wá ká gbé yín sí orí àwọn ẹ̀sìn ọlá àtàwọn àbáka àmì ńlá yìí torí pé ẹni tí wọ́n bá wọ̀lú ńlá òun ò sì sí ẹni ńlá àní wàláhì ń tá a gùn wọn láti lọ ànábì ọ sallallahu alaihi láàfin wọ̀lú ọba ńlá yìí ọba ńlá kìí tọ asìkò fọlọ́ǹkura ẹ̀ tó bẹ́ẹ̀ tọ wọn bá ránṣẹ́ sọ́ba ọ wọ́n ní wọ́n làwọn kọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ràkúnmí wọn tó ń gbé bọ̀ lọ́wọ́ làwọn wọ̀ wọ́n wọ̀ wọ́n gùn wọ̀ ló ńlá o tọ́ wọ́n sì gbà àwọlé lẹ́ni tó kó àwọn ìdá wa kọ́rùn títí tó a fi wọnú yàrá kan. ọba wa rọra wá rọra ọlọ sílẹ̀ wá yọjú wò wá láti ìsàlẹ̀ pé àwọn ta làwọn náà dà orí àárí táwọn àmọ́ àmọ́ pé yàn yọjú wò wá àwọn ta ni. فقلنا لا إله إلا الله والله أكبر ẹ mọ̀ pé àwọn gbólóhùn àwọn gbólóhùn tó ní agbára kọjá sísọ ni ọba kan kó àdó ó kó kọrùn afọsẹ àwísẹ àwígbọ gbogbo ẹ o ti kò sọrùn àtọlá ọtọlá ẹwọn awùwọ náà fi rán ní la ilaha illallah Allahu akbar ẹ ẹ dákun kí ló dé o àwa ló so ẹrù ọgbà báyìí ni wọn sọ ọlọ àṣọ báyìí. فالله يعلم لقد تنفضت الغرفة حتى صارت كأنها عذق تصفقته الرياح wọ́n ní wàláì wọ́n ní ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá jẹ́rìí sí tó ń sọ yìí báwọn sọ sọ pé la ilaha illallah wallahu akbar wọn ni wàláyé aláyẹn mí pẹpẹ ọgbọn pẹpẹ wọn á dà gẹ́gẹ́ bí ọkà bàbà tó ṣe pé wọn ká kúò lóko atẹ́gùn agbọn ọkà kúò lára rẹ̀ ọwọ́ akókòríko lásán bẹ́ẹ̀ ni yàrá yẹn dà sẹ́ ìmánì ìmánì ò sí fáwọn èèyàn máa ní ìsìtàn aṣọ ọmọ gbàdúrà kan ànábì nítorí ọba wí yóò ṣe báyìí sọ wẹlé yìí àìsí ìmánì ni la ilaha illallah wallahu akbar ntọ́sẹ̀lẹ̀ nù. wọ́n ní lọ́ba aránṣẹ́ sí wa lọ́wọ́ ni laysa alaykum an tajharu alayna bidinikum ọ̀tọ́ sí yín kíkẹ́ máa gbóhùn sókè pẹ̀lú ẹ̀sìn yín lọ́dọ̀ wa o ọba ní sọ bá o ẹ gbé ẹ̀sìn yín pamọ́ ni àwọn pariwo ọ̀rọ̀ ẹ̀sìn yín lọ́dọ̀ wa ọ̀tọ́ lọ́ba tún ránṣẹ́ sí wa ńgbà tí wọn gbọ́ tán sọ láìláì lọ́lọ́ ọlọ́wọ́ pọ̀ tí gbogbo lẹ́gbọ̀nù ẹ̀rú bá wọn ẹ̀sìn yẹn gbé pamọ́ ni o ọwọ́ àtúnránṣẹ́ sí wa pé ká wọlé abá wọlé <clears throat> ó ń bẹ lórí àgọ́ ọlá rẹ̀ àwọn àgbà ẹlẹ́sìn ṣọ́ọ̀ṣì wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo nǹkan tí ń bẹ níbùjókòó rẹ̀ tó wà yẹn pátápátá kò sí kan tí ọ̀jẹ̀ kọlọ red gbogbo ẹ̀ pupapupapupapupa náà síbẹ̀ mọ̀ yín pé àwọn empire Rome àwọn náà padà gbé ẹ̀sìn nàṣọ́ra lárugẹ nígbà táwọn gbẹ̀sìn yàn àwọn Constantine kankan gbàtà gba ẹ̀sìn wọn àwọn náà gbé lárugẹ àwọn náà tún á yàwòrán rẹ̀ báwọn ṣe ń fẹ́ ìdínú. E tó fi pé Vatican níbi tó wà ń sẹ́wọ̀n lẹ Rome ni so dínà tó fi jẹ́ pé àwọn Rome náà da gbogbo orú nǹkan yẹn lẹ̀ tọ gbogbo ń ta bá lọ́dọ̀ rẹ̀ pupapupa la bá o. abasuma ẹni bá pa oníkíni tó burú kí ni tó burú tẹ́ bá kí mi bẹ́ẹ̀ sì máa kíra yín kí ni tó burú pé ká kí mi náà bẹ́ẹ̀ sì máa kíra yín bá sàlámù alaykum. ẹnìkan wà ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ kó gbéde lárúbáwá gan ó sì máa ń sọ̀rọ̀ pọ̀. abani inna tahiyyatana fi ma baynana la tahillu lak ìkíra ẹni táwa máa fi kíra wa láwa mùsùlùmí ọ̀tọ̀ sí ọ mo rò pé yé wa ìdínà mùsùlùmí sọ pé asàlámù alẹ́kùn fẹ́ tí mùsùlùmí o kíkí táwa máa kíra láàrin ara wa kọ̀tọ́ káfíru rẹ̀ kí ọ. kíkí tẹ́yìn náà sì máa fi kíra yín láàrin ara yín kọ̀tọ́ sáwa náà pé káfí kí ọ kọ̀tọ́ pé káfí kí ọ onítọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ báwo lẹ́ẹ̀ máa kíra yín láàrin ara yín àwa dá lóhùn pé asalaamu alaykum oní ọ̀dà báwo lẹ́ẹ̀ sì máa kí àwọn ọba yín a ní asalaamu alayka náà kò yàtọ̀ láàrin ọba àtẹ̀tẹ̀ sọba olùgbéyé wa lẹ́yìn kábíyèsí láìsí ara yín asalaamu alaykum náà lọ́ba asalaamu alaykum ní tálákà tọ́ oníbàwò wa ni ọba ọ̀dà yín lò tẹ́lá sọ pé assalamu alaikum fọba àwa sọ fún pé ń tà sọ fọba lò náà sọ assalamu alaikum assalamu alaikum torí wa alaikum salam assalamu alaikum náà ó ní ewu ló ga jù nínú ọ̀rọ̀ tẹ́ tẹ́ tí ń bẹ lẹ́nu yín tẹ́ ẹ máa sọ ewu lẹ́rù kọ́ ga nínú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ani la ilaha illallah wallahu èyí tó gbọ́lẹ̀ kàtílémù tó nígbà tá a wí ọlọ́lọ́ ń jẹ́rìí sí yàrá tá a tún wà tó gbọ́n omi ẹ ẹ sọ̀rọ̀ lóde yìí báyìí ó ní ọ̀rọ̀ tẹ sọ tó mú kí àrọ́ gbọ́n pẹ̀pẹ̀ yìí gbogbo ìgbà bá ti sọ séni létí yín máa gbọ́n gbogbo àtẹ̀yìn náà bá ti wí nílé máa ń mì máa ń lẹ́sẹ̀ àní rárá o a ò rí kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí àyàfi lọ́dọ̀ rẹ̀ la ilaha illallah ìyẹn ni kíta wá sọ la ilaha illallah ilé tí wò ní mi àmọ́ ilé àwọn ọ̀daràn ilé omi kò lè mọ̀ pé ọ̀ràn dé tó kọ́ àlù. ó ní mò ń sì fẹ́ ká pé bẹ́yìn náà bá ti wí o kí gbogbo nǹkan máa mì léyìn lórí tìyín náà bí léṣẹ́ mì lòun lórí ó yẹ kí lè tìyín náà máa mì. tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń sì pín yín ní ìdajì nǹkan tí mo fi sọ ìdajì ìjọba mi ní kò léyìn lọ́wọ́ tí lè tìyín náà bá mì tẹ́ bá ti sọ láyé láyé lọ́wọ́ ọ̀gá ọ̀gá. a ní kí ló dé ó ke n bóyin lè dajì ìjọba mi ọ̀rọ̀ ah, mi lọ́rùn ju bí léṣe mímu lé mi lórí pẹ̀lú gbólóńjà ń wéyìn so torí mi ń wo sọ̀rọ̀ ìjánà gbogbo eléyìí o ẹ fẹ́ máa fún mi o bi léèrè kí lọ́ọ́ gbà lérò <laughs> bi wá léèrè kí kí ló ń gbà lérò àfúnirò thumma qala ó ní báwo ni ẹ̀sìn máa ń ṣe sọ́láàt báwo ni ẹ̀sìn máa ń ṣe ọ̀ṣíyà àfúnirò ó ní ẹ̀dìdẹ abádìdẹ ọba pa wọn láṣẹ kó kán lọ fún wa nílé tó dáa kó wọn sọ wá síbẹ̀ wọ́n sì fi nǹkan àlejò púpọ̀ wọ́n fi síbẹ̀ a sì ṣèjọ́ mẹ́ta ń bẹ̀ gbà tó kan lọ́ba aránṣẹ́ sí wa ọ abá ó tún wá tún ọ̀rọ̀ tá a sọ ó tún tún sọ àbí oníká tún ọ̀rọ̀ tá a sọ sọ á tún tún sọ fún un wọ́n wá pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ gbé kinní kan wá tó jẹ́ pé góòdù ni wọ́n fi ṣe wọ́n sì ṣe àwọn ilé ilé ilé sínú rẹ̀ gbogbo ọ̀kọ̀ọ̀kan nù rẹ̀ nílẹ̀kùn ó wá sí ọ̀kan nínú àwọn ilé yẹn. ó wá gbé aṣọ hariri dúdú jáde nù ẹ̀ ó túká níwájú wa àwòrán pupa kan wà nù ẹ̀ ọkùnrin ńlá bàràkàtà kan tí ojú rẹ méjèèjì tóbi tí ìbàdí rẹ méjèèjì tóbi ń bẹ nínú rẹ̀ èntì rẹ̀ ni tó ga torí tọrùn rẹ̀ kùn torí tó gùn tó tiẹ̀ kò sí nírùngbọ̀n. oníṣẹ́ mẹ́lẹ́ yìí àní rárá o oní Adam ni aleyhi salam irun orí rẹ̀ sì pọ̀ ó tún sílẹ̀kùn mi wọ́n sá sọ̀rọ̀ yẹn títí títí títí tí wọ́n sá fi bá débi gbé mú sílẹ̀kùn yẹn lọ́kọ̀ọ̀kan ó ń fi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ hàn wọ́n àwa níbo ló ti rí àwọn àwòrán yìí torí pé ń táwa mà onígbà àwọn àwòrán yìí ọjọ́ ta nàbí wa sallallahu alaihi wa sallam wọ́n sá sọ̀rọ̀ wọn pa àlọ́ mẹ́yẹn ala kulli hal àwọn ẹni tó ń tẹ̀lé ànábì anabi aláìmàkọ anabi aláìmàkà ìránṣẹ́ tó lọ́wọ́ bá ránṣẹ́ sí gbogbo àgbáńlá yìí èyí tí àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ nínú taurat tó sì ń bẹ nínú injil ya'murukum bil ma'ruf tó ń pa wọn láṣẹ kí wọn máa ṣe dáadáa yàrá ròyìn anabi nù kí máa pààyàn láṣẹ ká ṣe dáadáa torí ẹ ẹ rí pípé ẹ̀sìn wa ẹ̀sìn islam ní tí wọ́n fi mọ̀ wá òun náà la máa ń pè yẹn lọ sí di kásẹ̀ dáadáa wa yanhahum 'anil munkar ó sì máa ń kọ́ bàjẹ́ fáwọn yẹn àwọn nǹkan méjèèjì yóò ṣe yà wọ́n àwọn olè sọ pé àwọn pè yẹn sí dáadáa lásán àní kọ́ bàjẹ́ tába ṣe bẹ́ẹ̀ àtẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam a sì lè sọ pé ìbàjẹ́ lásán láàmú ọkọ̀ àní pé sí dáadáa tába ṣe bẹ́ẹ̀ àtúntẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam torí ẹ̀ táwọn kan bá ń ṣe dáwà tí dáwà wọn dúró lórí ẹ pé wọn sì di dáadáa ẹ má kó bàjẹ́ fún wọn o eléyìí ẹsẹ dáwà nàbì Muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ jẹ́ pé báńsẹ ń pè wọn sí dáadáa láàmú kó bàjẹ́ fún wọn eléyìí sì ni ìròyìn tẹ́ bá fànàbì sallallahu alayhi wa sallam nínú àwọn tíra tó síwájú bí máa ń pè yẹn lọ sí di kásẹ̀ rere ó sì máa ń kọ́ kásẹ̀ àìdá fáwọn yìí Ibn Mas'ud radiyallahu anhu. ó ní gbogbo gbàtẹ́ bá ti gbọ́ tó lọ́n sọ pé ayọ̀ lẹ́dínà àmánú ẹ tẹ́tí yín o nítorí pé oore kan lọ́wọ́ bá fẹ́ pè yín lọ sídìí pé kẹ́ máa ṣe tó fẹ́ fi pa yín o àbí aburú kan lọ́ fẹ́ kọ̀ fún yín yẹn ni pé pípé yín lọ sídìí oore kíkọ̀ aburú fún yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa yín torí ẹ̀ a sì rí anabi sallallahu alayhi wa gẹ́gẹ́ bí àwọn anábì tó síwájú náà ni ń pèpè lọ sí di kásí lọ́lọ́ nìkan kásí jìnnà sí sísìn nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar náà ma'ruf tó wà ń bẹ̀ yẹn kò ní lọ́lọ́ nìkan munkar tó wà ń bẹ̀ yẹn nahyu 'anil munkar tó wà ń bẹ̀ yẹn ni pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut nínú hadith abi sa'id al-khudri radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi ẹnikẹ́ni nínú yín tó bá rí tí wọ́n ń ṣe bàjẹ́ tó bá lè fọwọ́ yí padà kó fọwọ́ yí padà tẹ́ ẹ̀ bá lè fọwọ́ yí padà ẹ fa hàn yí padà tí ó bá tún ṣeé ṣe fún yín láti fa hàn yí

wa yuharrimu alayhim al-khaba'i nínú ròyìn anabi sallallahu alayhi wa sallam òun náà ní pé gbogbo ń tó dùn tó dáa táwọn èèyàn ti fọwọ́ ara wọn sọ di ìwọ fúnra wọn tẹ́lẹ̀ anabi ṣe lẹ́tọ̀ fún wa anabi ṣe lẹ́tọ̀ fún wa torí pàwọn lárúbáwá tẹ́lẹ̀ èèyàn ọmọ ọmọ múra kúmi rẹ̀ yọ sọ́ọ̀lẹ̀ yóò ní kọ́ máa lọ tọ́lọ́ ni ẹnìkan kan ò gbọ́dọ̀ jẹ ẹnìkan kan ò gbọ́dọ̀ dènà dé ẹ gbọ́dọ̀ mú ẹ gbọ́dọ̀ pàjẹ́ kí lọ́lọ́run fẹ́ fi ràkúnmí yín sí bí bọ́lọ́run ló fún yín ràkúnmí òun náà lọ dẹ́yìn náà so wọ́n wá ní ràkúnmí yẹn ti di haram fáwọn láti jẹ bí kan sọ kíkí ràkúnmí tó bá ti lè bí ma mẹ́sàn eléyìí ti di ìwọ̀ pípa jẹ àfi ilẹ̀ fọlọ̀ fíkínì ilẹ̀ fọlọ̀ sọlọ̀ ń fẹ́ jẹ ràkúnmí ni gbogbo orú àwọn nǹkan wọn yẹn táwọn ti sọ di ìwọ̀ fúnra wọn anabi sallallahu alaihi wa sallam ọwọ́ àsọdẹ̀ tọ̀ fún wọn gbogbo ní tó dùn tó dáa ẹ̀yin náà rí i pé islam ṣe lẹ́tọ̀ fún wa o oúnjẹ wo lọ́dà tó dùn tí islam ò ṣe lẹ́tọ̀ fún wa kò sí ẹnìkan gbẹ́lẹ́dẹ̀ ńkọ́ kó dùn kó sì dáa nítorí pé kó dùn kọ́ dáa islam ṣe ṣe ní kíni ló ṣe ṣe léwọ̀ wa yuharrimu alayhimul khaba'i gbogbo ńtọ́ dọ̀tí gbogbo ńtọ́ dọ̀tí tọ́jẹ́ gbìn lànà bí sallallahu alayhi wasallam ló ṣe léwọ̀ fún wa gẹ́gẹ́ bó ti ṣe ṣe ẹran ẹlẹ́dẹ̀ jíjẹ léèwọ̀ fún wa ó ṣe rìbá ó ṣe léèwọ̀ fún wa bákan náà gbogbo ń táwọn èèyàn tí wọ́n sọ dẹ̀tọ́ nínú jíjẹ ntòjú ọ̀dà bí òkú ńbete islam ṣe léèwọ̀ fún wa ẹ̀jẹ̀ islam ṣe léèwọ̀ fún wa bákan náà igbó islam ṣe léèwọ̀ fún wa sìgá islam ṣe léèwọ̀ fún wa torí kò sẹ́nìkan tí ó gbà pé dọ̀tí gbogbo eléyìí yọọ mọ amugbo yọọ mọ arùn ráì ọpọlọ dọ̀tí yọọ mọ mu sìgá yọọ mọ arùn ráì kò sẹ́nìkan nínú àwọn tó ní làákà yìí tó sọ pé inú tó dùn lélẹ́yìn wa òǹjọ́ àlàáfíà rẹ̀ ná òtúnjọ́ fún rẹ̀ ná torí ẹ̀ gbogbo nǹkan yìí anabi sallallahu alaihi wasallam ló sì léwọ̀ fún wa torí ẹ̀ àmàjẹ kúté islam sì léwọ̀ fún wa kúté báwo wọ́n ti kò sẹ́ran láyé bẹ́ẹ̀ lòkété lòkété báwo gbogbo ẹnbẹ nù dọ̀tí eléyìí tí islam sì lè wọ̀ fún wa torí ẹ gbogbo àwọn nǹkan tí ọ̀dà islam sì lè wọ̀ fún wa ọwọ́ àkùsọ̀ wọ̀ pé sẹ́ ẹ gbọ́ sẹ́ ẹ sì gbà sẹ́ ń tẹ̀lé abẹ́ jìnnà sí torí ẹ sìgá kàtà máa mu tó ẹ kí wọ́n mú okùn rẹ̀ lọ́wọ́ àbí òye wa bí àdákàrí àṣetán bí di àṣetán bẹ́ẹ̀ ni wọ́n gbà mú ọ wá di báyìí lọ so agbè yọ wá ní agbè nsàlẹ̀ agbè yẹn wọ́n ti rọ omi àṣetánì sínú so wọ́n mọ̀ wá fàá máa ṣe gbòòrò ojú rẹ̀ wà pọ̀ gbòòrò eléyìí inú dọ̀tí ni Islam ṣe lè wọ̀ fún wa gbogbo Muhammad sallallahu alayhi wa sallam ṣe wọ̀ fún wa torí ti dá jìnnà sí o gbogbo ti dá kẹ́ jẹjẹ kújẹ o wa yada'u anhum israhum wal aghlal allati kanat alayhim bákan náà anabi wa sallallahu alayhi wa sallam gbogbo àwọn àṣòro eléyìí tó ti wà fáwọn ẹni tó ti síwájú wa ìsìláàmù mú dẹ́kun wa ìsìláàmù mú dẹ́kun wa tẹ́ ẹ bá gbàgbé lánàá nínú ọ̀rọ̀ tá a sọ òun náà ní pé ńgbà ọmọ ìsírẹ́lì tí wọ́n ṣe ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọsẹ lọn pẹ̀lú jíjọ́sìn fún ògèdèǹgbè màálù ọlọ́wọ́n bá lóun ó gba tútú bá wọn ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣe tó wọn fi gba tútú bá wọn òun náà ní kí wọ́n fọ ara wọn para wọn ìṣòro lélẹ́yìí ọlọ́wọ́n bá mú kó fáwọn nù Islam tọba sẹlọn tọba tọrọ àforíjì Ọlọ́run bó foríjì àwọn ní ìsìn ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣẹ̀ nítorí kí wọ́n ṣẹ̀ bọ ọlọ́run wa ni tí wọ́n fi táràn tí wọ́n fi foríjì wọn ni kí wọ́n para wọn àwọn olùmọ̀ wa ni wọ́n á ṣera wọn ní sáfù méjì oníkàlùkù dojúkọ ẹnìkejì rẹ̀ so wọ́n para wọn torí kọ́ ọlọ́run lè foríjì wọn. bákan náà nínú ìṣòro tó wà fáwọn ẹni tó ti síwájú wa eléyìí tí ọlọ́run ọba mú kúrò fáwa ó ní pé ń bẹ nínú òṣèṣe wọn pé tí ìtọ̀ àbígbẹ̀ tó bá fi lè kàn wọ́n láṣọ fífọ̀ kan ò sí tó lè fọbẹ̀ mọ́ ọ́ fífọ̀ kan ò sí tó lè fọ àyè tán mọ́ sísìnù kan ò sí tó lè sínú wọn ní déédéé ibi tí gbé àtútọ́ wà yàn ẹ̀gẹ́ ẹ̀gẹ́ kù lára aṣọ ni ìgbà náà ni aṣọ tó kù ó tó jẹ́ òǹtọ́ mọ́ àfi kẹ́ ẹ àlọ́ wáṣọ lẹ́yìn rẹ̀ kẹ́ ẹ lẹ́ mọ̀ gbogbo eléyìí lọ́lọ́wọ́n bá mú kúrò fáwọn àdúpẹ́ fọlọ́ wal aghlal allati kanat alayhim gbogbo àjàgà eléyìí títí ń bẹ lọ́rùn àwọn èèyàn ẹ̀sìn islam ó mú kúrò fún wa o ó mú kúrò fún wa anabi sallallahu alayhi wa sallam fi sọ fún wa pé bu'ithtu bilhanifiyyati samha ẹ̀sìn rọrùn ẹ̀sìn rọrùn tá a sá kúrò nídìí ìṣẹbọ máa sin lọ́n ló nìkan lọ́lọ́n fi ràn mí islam ó sá kúrò nídìí ìṣẹbọ sọlọ ọlọ́ọ̀nìkan là ń sìn bẹ́ẹ̀ ìrọ̀rùn sí ni lọ́lọ́run fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀jẹ̀ bá ti rí tẹ́nìkan tí gbogbo ẹ lélélélélé ẹ mọ̀ pé kìí ṣe islam ní sí gbogbo ẹ bá ti lé lálejò kìí ṣe islam ní sí torí pé àwọn míì náà lábẹ́ islam yìí tẹ́bá lẹ fẹ́ tọ́ bí wọ́n ṣe ń gbé gbà ọ̀pọ̀lọpọ̀ ó fi islam sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó fi islam sílẹ̀ torí yóò ti lé lálejò ó pé kìí ṣe ń tọ́lọ́ fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abi musa radiyallahu an àti mu'adh radiyallahu an ìgbà tá anabi rán àwọn méjèèjì lọ sílẹ̀ yemen anabi sọ fún wọn pé bashira wala tunafira ìró òdùnnú ni ká ẹ máa fáwọn èèyàn ẹ má lé wọn dànù o ìró òdùnnú ni ká ẹ fún wọn ẹ má lé wọn dànù subhanallah ìró òdùnnú ni ká ẹ fún wọn ẹ má lé wọn dànù torí ìró òdùnnú ni ká wá ń jọ mi ìléni ó lé ní jìnnà pátápátá ẹ̀yin àsìrán yín wípé ká ẹ lọ jẹ́ aṣíwájú fẹ́sìn níbẹ̀ ni wa yassira wala tu'assira ìrọ̀rùn ni kẹ́ ẹ ṣe fáwọn èèyàn ẹ má lè koko máa wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín o ẹ má lè koko máa wọn èèyàn wa tatawa'a ẹ gbọ́dọ̀ síra yín lẹ́nu o wala takhtalifa ẹ gbọ́dọ̀ yapa o ẹ̀yin gan fúnra ara yẹn gbọ́rọ̀ síra yín lẹ́nu ẹ̀kọ́ ńlá lélẹ́yìí tó bá ṣe pé àwọn náà bá lò ń gbèsè ayé wa ayé ọ̀rọ̀ gbọ́ o ẹ rí i pé lónìí púpọ̀ nínú àwọn èèyàn àwọn ńlé yẹn jìnnà sẹ́sìn ni wọn ò fààyàn sídìí rẹ̀ wọ́n ń sọ gbogbo ń tọrọ wọ́n ń sọ ọ́ délé fáwọn èèyàn ni àwọn tí wọ́n pè láṣíwájú gan díẹ̀ sìn wọn gbọ́rọ̀ síra wọn lẹ́nu ìyapa ni àfa kan sáfa kan ẹ̀rí pọ̀rọ̀ wọn yẹra wọn ṣé ẹ̀kọ́ tá ànábì fi kọ́ wa ìbò la sọnù sí torí rẹ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo ń tọ́ da ni ló ń fún wa ó nínú hadith eléyìí tí anabi sallallahu alayhi wa sallam sọ nínú rẹ̀ pé inna allah tajawaza li ummati ma haddathat bihi anfusaha ma lam taqul aw ta'mal ìkẹ́ ńlá lélẹ́yìn adétì ó jẹ́ adétì tó fẹsẹ̀ rinlẹ̀ ọlọ́run ọba wa ó ti sàmójú kúrò fún àwọn àjọ mi nípa gbogbo ní sọ́n máa ń fẹ̀mí ara wọn rò gbogbo ní sọ́n máa ń fẹ̀mí ara wọn sọ ọlọ́run ọba ṣàforíjì rẹ̀ fún wa wàláhì ìkẹ́ ni torí tó bá jẹ́ pé ọlọ́run ọba ó bí wa lórí ní fọkàn rò kò dájú pé nìkan nu ọ̀rọ̀ àlìjáná o ọ̀ràn tá à ń fọkàn dá tá a lè sọ jáde ọ̀pọ̀ púpọ̀ so amọ́lọ́wọ́n bá ọ sàmójú fún wa nípa tá à ń sọ nínú ẹ̀mí wa nípa tá à ń rò lọ́kàn wa lópin ìgbà tá a bá ti wí jáde àbí ká fi ṣe wà hù torí tẹ́ bá ti sọ jáde ó ti dọ̀ràn tẹ́ bá fi ṣe wà hù ó ti dọ̀ràn o nínú àwọn àṣòro tánàbí tún gbé kúrò fún wa. òun náà ni ọ̀rọ̀ rẹ̀ tó ní rufi'a an ummati al-khata àṣìṣe ìntà fàṣìṣe ṣe ọlọ́run àbò ní kẹsẹ̀ rẹ̀ fún jọ̀ọ́ mi ntẹ ẹ bá ti fà ṣiṣẹ ṣe Ọlọ́run ní kọsẹ rẹ fún yín wọn ní sian ntẹ ẹ gbàgbé ṣe Ọlọ́run tún ní kọsẹ fún yín lórí rẹ wọn máa sọkiri hu alẹ yìí àti gbogbo ntẹnìkan bá jẹ yín pàṣẹ wọn mú yín tipátipá wọn mú yín tú láṣìṣe Ọlọ́run bò ní kọsẹ fún yín lórí ẹ adúpẹ́ tọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí o ọlọ́run ní rabbana la tu'akhidhna nínú suratul baqara ọlọ́run má fi àjẹ wá o lórí ń tá a ṣe in nasina tá a ṣe látàrí ìgbàgbé aw akhta'na àbí ń tá a ṣe látàrí àṣìṣe rabbana wala tahmil alayna isra ìwọ wa o kama hamaltahu ala alladhina min qablina gẹ́gẹ́ bó o ṣe dìrú àwọn ẹni tó ti síwájú wa. Rabbana wala tuhammilna ma la taqata lana bih ìwọ ọlọ́run tá a ní lè rù má dìrú wa o wa'fu anna sàmójúkúrò fún wa o waghfir lana foríjì wa o warhamna kẹwa anta maulana ìwọ la lágbàálẹ̀ wa o ìwọ la wa o fansurna ala alqawmil ràn wá lọ́wọ́ ràn wá sí lórí àwọn kẹfẹ́rin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wá nínú sahih muslim wípé lẹ́yìn tí àwọn mùsùlùmí tán sí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àdúrà yìí ọlọ́run ọba dáhùn wípé qad fa'altu qad fa'altu mo gbà mo gbà mo gbà ìyẹn ni wípé gbogbo ntẹ́ ẹ bá fi gbàgbé ṣe ẹni jìyà lórí rẹ̀ gbogbo ntẹ́ ẹ bá fi àṣìṣe ṣe ẹni jìyà lórí rẹ̀ àti wípé wàhálà irú ìta ti dìrú àwọn ẹni tó síwájú yín àní dìrú yín o ìntagbára yín ọba sì kà àní dẹrù rẹ̀ lẹ́yìn lórí o a ti ti sàmójúkúrò fún yín á forí jù yín á sì kẹ́yìn subhanallah ara yín ṣe lórí àwọn kèfèrí eléyìí jẹ́ àdéhùn tọ́lọ́wọ́n bá wa tó ti ṣe fún àwọn mùsùlùmí falladina amanu bẹ̀ torí náà ẹnikẹ́ni tó bá gba anabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ọ tí wọ́n sì jẹ́ni tó ṣe pọ̀ gbéga ọ̀ràn yẹn ni ká gbà nàbì ga ṣùgbọ́n kìí ṣàgbéga tàwọn bídíà kìí ṣàgbéga tàwọn bídíà torí pé àwọn bídíà àwọn ọmọ bí wọ́n ṣe gbà nàbì ga ju kí wọ́n máa ka mẹ́díù lọ kí wọ́n máa wí gbólóhùn shirk ọ̀pọ̀lọpọ̀ tún ló ń fẹ́ gbà nàbì ga ọ̀sán nàbì dọ́lọ́n ẹlòmíì ló ń fẹ́ gbà nàbì ga ọ̀sán nàbì dèkejì ọlọ́n ànábì náà ló sọ fún wa ó ní tẹ́ ẹ bá yín òun ẹ máa sọ pé abdullahi wa rasuluhu ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ó ti gbá nàbì ga ètò ìpótọ ọmọ ká àlùbúrúdà mbọ ọmọ ká rárá o so etí ó fi gbá nàbì ga onánìkan tẹ̀lé lánàá rẹ̀ wọn náà sọ̀rọ̀ tí wọ́n sì ràn án sí ọ̀ràn yẹn ní ká ràn ànábì sí báwo la sì ràn ànábì sí ká mójútó ẹ̀sìn islam ká mójútó ẹ̀sìn islam ká sì máa ṣe níbàámu pẹ̀lú bá ànábì ti ṣe mú wa kìí ṣe báwọn àti ṣe rò kìí sì ṣe báwọn kan ṣe ń kà sí wa létí báwọn àbí ṣe mú wa kárí kó àwọn náà ń ṣe islam bẹ́ẹ̀ nígbà táwọn náà bá ti jẹ́ bẹ́ẹ̀ àti mọ́nà oríire pọ̀n kọ́nà wọn bó ṣe wá lólóríire. wattaba'u an-nura alladhi unzila ma'a tí wọ́n sì ń tẹ̀lé malẹ̀ ìmalẹ̀ tọ́lọ̀ ń fi anabi sallallahu alayhi wa sallam kí ni malẹ̀ náà al-Qur'an eléyìí tọ́lọ̀ ń fi anabi sallallahu alayhi wa sallam kókó fi jíṣẹ́ fún gbogbo èèyàn ulaika humul muflihun àwọn tó bá rí bẹ́ẹ̀ o àwọn gan-an làwọn olóríire o láyé àti lọ́la àlùkìyámà ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú àwọn olóríire yìí báyìí eléyìí jẹ́ ìròyìn anábì wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó dájú pé wọn náà ti rí kan àbómi o ti rí dìmú bẹ́ẹ̀ tó má bí ọ léèrè pé ta là nábì sallallahu alayhi wa sallam á sọ pé náà ní ránṣẹ́ ọlọ́run anabi tó ṣe pé kọ́ máa kọ kọ́ máa kà anabi tó ṣe pé ọ̀rọ̀ nípa rẹ̀ ó bẹ nínú àwọn tíra tó ti síwájú gẹ́gẹ́ bíi tíra o àtàwùrátà àti ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nínú ìròyìn anabi yìí bí bẹ́ẹ̀ anabi yìí máa ń lọ ṣe rere ó sì máa ń kọ àìdá gbogbo tó dùn tó dáa tọ́tọ́ lànàbì ṣe lẹ́tọ̀ọ́ fún wa gbogbo tó sì burú tó koro tí ò dáa tọ́jẹ́ dọ̀tí tọ́jẹ́ gbin lànàbì ṣe léèwọ̀ fún wa nínú ìròyìn rẹ̀ oní àná pé gbogbo ohun tó lè jẹ́ wàhálà lànàbì gbé kúrò fún wa gbogbo àjàgà tí ń bẹ lọ́rùn àwọn ẹni tó síwájú lànàbì já dànù kúrò fáwa torí ẹ̀ kí ló wá kù wá kù tó ká ṣe nípa ànábì yìí nítorí kù wá kù ní ká gbàgbọ́ ká sì máa ṣe àgbéga rẹ̀ láì tayọ ẹnu àlà ká sì máa ránṣẹ́ pẹ̀lú títẹ̀lé ẹ̀sìn tọ́lọ́run fi rán àti títẹ̀lé súnà rẹ̀ ká sì máa tẹ̀lé ìmọ́lẹ̀ eléyìí tọ́lọ́ fi rántí ṣe kínni alukur'an bí yẹn bá ti wá ṣe báwọn àwọn lolóríire láyé o àwọn lolóríire lálùkìyàmà tá à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ kí gbogbo ọjọ́ kan nínú wa ọlọ́wọ́n bá kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó ràn lọ láyé kó ràn lọ lálùkìyàmà ó sì wá lọ́kàn náà tí ó bá nàbí wàlùjánà naam eléyìí jẹ́ tá a fẹ́ dúró lónìí. aleykum salaam. wọ́n ní àwọn ní network tó máa ń yáyàn lówó wọ́n ní ṣé kìí ṣe rìbá bóòlù ṣe máa ń wáyé. gbàtẹ́yìn bá lóòdù èlò ni wọ́n yọ. yẹnni pé wọn láwọn yá yẹn ní naira ṣùgbọ́n forty five naira ni wọ́n activate wọn láwọn yá yẹn ní hundred naira ninety naira ni wọ́n activate sínú sẹ́ẹ̀tì yẹn ayé ọ ní àádọ́ta naira ṣùgbọ́n ni wọ́n bọ̀ fi sínú sẹ́ẹ̀tì rẹ̀ ayé ọ ní ọgọ́rùn-ún àádọ́rùn náírà ni wọ́n bọ̀ fi sínú sẹ́ẹ̀tì rẹ̀ rìbáni rìbáni so eléyìí à ń pè ní rìbá nàṣíà rìbá nàṣíà ìgbà tó o ti lówó tó san ní ìsìn ni ló jẹ́ ká gbéléhùn ìtumọ̀ rẹ̀ nù ìgbà tó o ti lówó tó san ní ìsìn ló jẹ́ ká gbéléhùn wọ́n ń pè ní rìbá nàṣíà haramu nínú sharia islam anabi sallallahu alaihi wasallam sọ pé ẹni tó jẹ́ àtẹni tó fún yàn jẹ akọ̀wé rẹ̀ ẹlẹ́rìí rẹ̀ la'anahumullah ọlọ́run láàánà wọn torí rẹ̀ ẹ má yàwó ẹ má yàwó lọ́dọ̀ àwọn ní network torí owó tẹ̀ ń yá yẹn rìbá ni lábẹ́ òfin ọlọ́. aleykum salaam. oníṣòkò ní jẹ́ àdádálẹ̀ tó bá yẹn náfìlà kan tó á ní kí ládàá rẹ̀ ọmọ bá nàbì sallallahu alaihi àdádálẹ̀ nù. sallallahu alaihi kò bùkátà kẹ́yìn òṣìṣẹ́ kan kẹ́ sọ pé kọ́nà ó fún ládàá rẹ̀ nítorí pé gbogbo ohun tí bá ṣe tẹ́lẹ̀ náà ní dáadáa nínú ẹ̀sìn yìí ànábì náà gbàrú ládàá yẹn torí rẹ̀ ò bùkátà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bùkátà kẹ́ sọ pé muhammad kò sínú àdúrà allahumma ala muhammadin wa ala ali muhammad wa barika ala muhammadin eléyìí làdúrà kí ẹsẹ̀ fẹ́ sọ pé warham muhammadin torí rẹ̀ ọ̀nyẹ́ náfìlà fún anabi kò sínú lànà naam aleykum salaam ẹnìkan ń béèrè mẹ́ nípa. Mhm. inshàlá ń wọ̀ báyà kẹ́nìkan pé sọ́láàtì. الله